ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú déédéé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ la ti yín sílẹ̀ kẹ́ máa gbọ́ mi dáadáa mo ti sọ rí mo dẹ̀ tún ṣe máa sọ ẹ má tanra yín tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀ lórí ìkànnì yìí àwọn ọkùnrin tó wà responsible ni mò ń bá sọ̀rọ̀ mi ò bá torí mo mọ̀ pé àwọn tí ò wà responsible wọn kì í jìyà lọ́wọ́ obìnrin so àwọn tó wà responsible ni mò ń sọ mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ kinní kan kẹ́ ẹ fi orí ṣe kẹ́ ẹ fi ọrùn ṣe kẹ́ ẹ fi ẹ̀mí yín ṣe ẹ jèrè ọmọ àmọ́ ẹ lè mọ ẹ lè gbádùn ọmọ tó màmá ẹ̀ tí ìyá ò bá tọ́jú ọmọ kókó ẹ pé bó ṣe bọ́mọ yẹn ṣe jáde lóbo ẹ̀ ó gbélẹ̀ bàbá ló tọ́jú ẹ̀ dàgbà tí ọmọ yẹn bá bàlágà tó bá yá wọ́n bá ṣe máa bá ọmọ sọ̀rọ̀ gbà tó bá yẹ ọmọ forgive màmá ẹ̀ tí ò bá ṣọ́ra á tún padà láìkì ìyá ẹ̀ ju bàbá lọ bàbá ló lè àbádọ̀n ọmọ kí ọmọ má kí ìyá kọ̀rọ̀ sí ọmọ lórí kó má forgive bàbá bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ tó fẹ́ kó sí ọmọ lórí tó máa fi kọ̀yìn sí ìyá ẹ̀ o àfi ó máa ń rí ẹ̀ i'm telling you ó máa ń easy fún ọmọ láti forgive ìyá ju àti forgive bàbá lọ so kò síbẹ̀ ṣe lè forí ṣe fọrùn ṣe wàláì kẹ́ ẹ para yín sórí ọmọ ọmọ á mọ̀ yẹ tó mọ̀ yín advice tí mo fẹ́ fún yín ni wípé mi ì ní kẹ́ má tọ́jú ọmọ o mi ì ní kẹ́ má ṣe wọn ọmọ o but bẹ́ẹ̀ bá ṣe ń tọ́jú ọmọ ẹ máa tọ́jú ara yín náà ẹ má jẹ́ kóbìnrin kan kó yọlé ayé lẹ́mìí yín in the name of pé kẹ́ tọ́jú ọmọ ẹ má bà tara yín jẹ́ ẹ máa pèsè sílẹ̀ fún ara yín nítorí pé níbi tó tún wá burú dé nígbà tó bá ti di wípé ẹ ti ń dàgbà ẹ ti ń dògbò ẹ gbọ́ tí àwọn ọmọ máa ní ojú ń dùn ìyá mi mo fẹ́ lọ ṣe operation tó bá ti di operation tó mo fẹ́ mu sọ́dọ̀ kí n tọ́jú ẹ̀ ẹ̀dọ̀ ń dùn mo fẹ́ lọ ṣe operation mo fẹ́ tọ́jú ìyá mi nígbà tó bá ti di pé ẹ ti ń dàgbà wọ́n ṣe pé ìyá àwọn ṣì ń dáná ó sì ń ṣe gbogbo wọn á mọ ọgbọ́n tó máa fi mú ìyá wọn wá kúrò lọ́dọ̀ yín tó bá ti fẹ́ ìyàwó tó jẹ́ pé ìyàwó pa mí ikú tí ò fún ẹ ẹ máa lo ọpọlọ yín kí máa fi ọpọlọ máa bá ìyàwó yín rìn tó bá jẹ́ pọ̀pọ̀lọ ìyàwó tó ti try try tí ò fi ẹ lọ́kàn balẹ̀ tí ò fún ẹ ní tó ti rí pé kò sí àánú ẹ lójú ẹ tó bá ti ń gbẹnu lébi fifty seven fifty eight lọ́wọ́ ọmọ kékeré kan tó máa bímọ fún ẹ torí ìyàwó tó bá ti rí pé owó súra ẹ fifty seven fifty eight ọ̀dọ̀ àwọn ọmọ ìlú máa padà rìfẹ́ sí rami rìtáyà sí ìwọ máa padà jẹ̀yà ọjọ́ alẹ́ ni á di pé o máa máa fẹ́ pọ̀ róná lọ́jọ́ alẹ́ o ò ní réyàn tó máa bẹ́ tó máa keep company ẹ̀ ó bẹ́tà tó ẹ bá ti ń wọ bí abí fifty seven fifty eight àti pé o súrà ilé pé ọmọ ẹ máa padà wá mu eléyìí tó kó fi mí lọ́kàn balẹ̀ láàárọ̀ ẹ lọ wá ọmọ kékeré tó máa bímọ fún yín tó sì lè bímọ tẹ máa tọ́jú ẹ̀ bàbá yín ṣírò ẹ̀ tẹ bá wọ ọmọ kékeré tó bímọ fún yín at fifty seven ẹ gbàgbé ń pa pé ẹ máa fọ̀pá mọ́ ọmọ lọ school ìgbà wo lẹ fẹ́ máa tọ́mọ ẹ ti mọ̀ pé ọmọ pension ẹ ti mọ̀ pé ọmọ tó ọmọ tó máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ ni kì í ṣe pé kọ́ ọmọ dàgbà o ọmọ ìtọ́jú ni o ìyá ọmọ yẹn máa tọ́jú yín provided tẹ bá ti ń tọ́jú ọmọ ẹ̀ tẹ́ ń tọ́jú ẹ̀ á dúró tì yín kò ní fẹ́ jẹ́ kọ́kọ́ kú mọ́ òun lórí á fẹ́ kí n kẹ́ ṣe bàbá ọmọ òun nígbà tó bá wà ní fifty seven tó bí tó tó fẹ́ ọmọ tó fẹ́ ni tó bímọ fún ẹ tọmọ bá máa fi pé twenty twenty plus fifty seven á di seventy seven gbàtí àwọn ọkùnrin bá ti pé seventy seven kí ló kù ó ti dọjọ́ alẹ́ tó tó bá dẹ̀ bí tó bá dẹ̀ pé ẹ o tẹ̀ wá bímọ at sixty tọmọ bá máa fi pé twenty wá ti wọ eighty ìyá yẹn á gbajúmọ̀ ìwọ náà gbogbo ìwà á ti rẹ̀ já ẹ á ti rẹ̀ wàhálà bò wàá rí olùbámọ̀dámọ̀ràn lọ́jọ́ alẹ́ wà á rí alábàárò ìyá yẹn gan ò ní fẹ́ fi ẹ́lẹ̀ torí ọmọ ẹ̀ sì kéré ó dẹ̀ tọ́jú ẹ̀ ń tọ́jú ọmọ tí ó bá tí wàá máa ṣe kọ́mọ yẹn wá lọ láìkẹ́ kí wọn náà wá lọ mọ kó wá máa mọ̀ ọ́ tọ́jú á jókòó tí ẹ lọ́jọ́ alẹ́ á lè tọ́jú ẹ̀ torí àánú yín máa ń ṣe mí ẹ̀yin tẹ́ ẹ wà responsible ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ bá máa jèrè ọmọ ẹ̀ lè jèrè ọmọ tó yá ọmọ ńgbà tó bá dẹ̀ tí ara ara ìmájèrè ọmọ náà ni wípé ńgbò bá yá ọmọ lè ní kóun fẹ́ mú ìyá òun sọ́dọ̀ wọ́n lè ní ọmọ ìyá lọ ṣe ó mú gàn ọmọ ẹ bímọ ó lè má padà wálé in six months ta ló fẹ́ máa tọ́jú yín tẹ bá ti wo súrà ìyàwó tẹ ẹ fẹ́ tẹ ti rí wípé eléyìí kò ṣe tó máa bá yín kalẹ̀ méjì ni ẹ lọ wọ ẹni tó máa bímọ fún yín tó lè bá yín tó máa bá yín tó máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ tó sì lè bímọ tó máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ tẹ̀yin náà dẹ̀ máa tọ́jú ẹ̀ ẹ wá gbọ́ tẹ bá ti wá tún wá wo súrà ìyàwó yín ẹ tètè ṣe ní wọ̀ràn ní wàrà ṣẹṣà kó má bàa pa yín dànù torí tẹ bá ní nǹkan tọkùnrin tóbìnrin ti ń rí pé ọwọ́ tẹ̀ ń gbé tóbìnrin yẹn dẹ̀ burú tó dẹ̀ ti rí pé bóun ṣe burú yìí ọwọ́ tẹ̀ ń gbé ó lè pa yín dànù kẹ tó wọ́rọ̀ kọ̀ fi ṣàdá ẹ tètè wọ́rọ̀ kọ̀ fi ṣàdá bó bá tiẹ̀ pa yín gan kẹ́ ẹ kó mọ̀ pé òun ọmọ òun nìkan kan ló ní property kó mọ̀ pé òun nìkan kó mọ̀ pé ẹ̀yin gbogbo nǹkan tẹ́ ẹ ní òun nìkan kan lòun ní mi ní kẹ́ má tọ́jú ọmọ bọ̀ kò síbẹ̀ ṣe lè tọ́jú ọmọ tó ẹ pèsè fún ọjọ́ alẹ́ yín àti ọjọ́ ọ̀la yín tẹ bá ti rí ọwọ́ tí obìnrin ń gbé ẹ lọ wá ìyàwó ọjọ́ alẹ́ tó máa ní ọmọ easy tẹ ṣe ní ìdí ọmọ yẹn ni wípé ẹ máa tọ́jú ẹ máa tọ́jú ọmọ obìnrin á lè dúró tì yín títí dọjọ́ alẹ́ ẹ jọ dàgbà pọ̀ why is ten ten wo ọmọ yẹn ẹ fi ọmọ yẹn fúnra yín security ọjọ́ alẹ́ ni ẹ fi ọmọ yẹn fúnra yín ní ìtọ́jú ọjọ́ alẹ́ torí obìnrin tó ń tọ́jú ọmọ tọmọ bá tún wá lọ láìkí yín tó bẹ lóde ti ní àwọn kankan tẹ́lẹ̀ tí ò fẹ́ kò ní fẹ́ jẹ́ kí ọmọ yẹn kò ní fẹ́ fi ọmọ yẹn lẹ̀ kó tún lọ dálé mu ṣú ó máa fẹ́ jẹ́ tọ́ ọmọ yẹn lọ kò dẹ̀ lè fọmọ́lẹ̀ kó má look after you pàápàá tẹ́ bá ń look after torí kò ní fẹ́ kẹ́ ẹ kú kò ní fẹ́ di opó dẹ̀ ló dẹ̀ mọ̀ wípé kẹ wà láyé òun ló lè pé òun toró mọ̀ pé òun níyàálé tẹ bá wà láyé tí tó ẹ bá wà láyé ó sì máa ní access àwọn nǹkan tẹ ní ó mọ̀ pé ó ṣeé ṣe pé tẹ́ ẹ bá lọ ìyáálé yẹn lè gbá òun dànù àbí kó fojú òun ráre tó mọ máa kẹyìn lójú kẹyìn nímú ni títí ẹ̀yin máa fi dàgbà tẹ́ fi máa bá ibi tẹ́ ẹ̀ ń lọ tẹ́ fi máa bá lọ ọlọ́run ló lẹ̀mí lóòótọ́ bẹ́ẹ̀ kó dá kẹ́ responsible kẹ́ ìyà ọ̀sán lọ́wọ́ obìnrin kẹjẹ ìyàrọ̀lẹ́ lọ́wọ́ obìnrin kẹtún jìyà ọjọ́ alẹ́ lọ́wọ́ wọn kò dáa obìnrin tó bá ti burú nígbà míì tó bá dọjọ́ alẹ́ wọ́n tún máa búburú wọ́n tún máa ń lékè nkà ni ìyẹn nọ́mbà one nọ́mbà two mo ti sọ rí mo tún fẹ́ sọ in tó bá ti mú ẹ tí obìnrin ẹ ti tiẹ̀ síta tó fún ní long group tí ò ṣe àtúnṣe tó tiẹ̀ síta tó wá lọ rí aláàánú obìnrin tó ń tọ́jú ẹ tó fẹ́ ẹ nímú fẹ́ ẹ lójú jẹ́ kí n sọ ọgbọ́n táwọn obìnrin yẹn máa ń dá fún ẹ tó bá bẹ̀rẹ̀ ìwà orí burúkú wọn wọ́n máa ń ṣọ́ ẹ wọ́n máa ń mọ wọ́n máa ń wo bó ṣe ń receive ẹ wọ́n máa ń wo bí wọ́n máa ń wo wọ́n máa ń ṣọ́ ìwà ẹ tó bá jẹ́ pé ìwọ tó jẹ́ pé bó ṣe bẹ̀rẹ̀ ìwà yẹn ó ń get to you òun wà múdì nínú ilé inú ẹ ò dùn wọ́n rí pé òun kájọ kọ̀ọ̀kan òun kọ oúnjẹ inú wọn á máa dùn pé wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n lè má tètè yíwà padà but the moment tó bá rí wípé bóyá attention tó ń fún wọn tẹ́lẹ̀ tó ń jẹ́ kó mọ̀ wípé wọ́n ṣẹ̀ tó ní pé ò fún wọn látẹ̀ńṣàn yẹn mọ́ oúnjẹ tó kì í jẹ tẹ́lẹ̀ tó ní pé òun jẹ òun pánbọ́lá wàá tún sùn òtì ẹ̀ ní bá wọn sàn kankan tọkàn rí pé òun wà happy unusually wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tọpinpin kékeré kí ló ń fún ẹ láyọ̀ ní tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ayọ̀ tó ń rí níbòmí yẹn náà fẹ́ bàjẹ́ ṣorí wọ́n wá put up ìwà tó da ìwọ mọ̀nàfìkì tó da láti ọkùnrin tó dẹ̀ wà responsible tó lọ ń yàlè a máa ná extra èmi àmà kúkú tó ń ná síta yìí ìyàwó òun kúkú ti change kó òun kúkú má náwó yìí mọ́ àlè tó wá lọ níta tó ń fún láyọ̀ á wá lè lọ àbí kó kó put up attitude ó fẹ́ padà wọlé torí ìyàwó ẹ̀ ti change ó fẹ́ lọ fojú ìyàwó ẹ̀ mọ́ra padà irọ́ ló ń pa wọ́n fẹ́ gba ayọ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ni n tó fún ẹ ní ayọ̀ yẹn tó fún tó tó ti tó ti rà ẹ́ padà kúrò nínú ìbànújẹ́ táwọn ń fún ẹ àti inú punishment tó ń fún ẹ wọ́n fẹ́ fẹ́ kó padà sínú punishment yẹn wọ́n fẹ́ kó wà ọ̀nà happy perpetually ni kò sí nǹkan tí wọ́n fi change tí change tó change yẹn tí change mọ̀nàfìkì ni tí change tó máa jẹ́ kó bà ibi tó fún ẹ láyọ̀ yẹn jẹ́ kó tún padà wá concentrate lọ́dọ̀ wọn the moment tó bá ti rí pé o ti ń fún àwọn ní attention tó ti rí pé relationship àbí ibi tó ń fún ẹ láyọ̀ ńta yẹn wọ́n ti rí pé ó dà ipò ti close wọ́n á tún padà síwá ìṣù wọn so tó bá ti mú obìnrin dání tó ń fún ẹ láyọ̀ tó jí pé ìyàwó ilé ẹ̀ ti tì ẹ́ síta débi pò ti lẹ́yìn tó fún ẹ láyọ̀ ńta ó dán tù dá ayọ̀ o má dá wọn lóhùn má dá ìyàwó ilé mọ̀nàfíkì wa mọ̀nàfíkì wèrè tó fẹ́ fi gba ayọ̀ yẹn dànù má fún wọn ní chance yẹn tó bá change jẹ́ kó change ìfẹ́lẹ́dà ara wọn change accordingly ṣùgbọ́n keep ayọ̀ tó ní bọ́ọ̀ bá change fi wọ́n lẹ̀ síbi tó wà keep ayọ̀ tó ní torí wọ́n ní ọgbọ́n tí wọ́n fi ń ṣe bó bá wù mí kẹ́ni tó bá wù mí wòyí kẹ́ni mo ní kán yára bọ́kùnrin ò bá yan àlè nígbà míì ayé ẹ̀ máa bàjẹ́ pẹ̀lú ìwà àwọn obìnrin tọkùnrin ò bá yan àlè nígbà míì wọ́n máa tètè máa máa kúkú gífà ọkùnrin nídìí nǹkan tó máa dì tó máa jẹ́ kó ó máa gbé stress kúrò lára ẹ̀ obìnrin máa ń gbé stress obìnrin máa ń gbé stress kúrò lára ọkùnrin ni bí ò tiẹ̀ do kó máa fọwọ́ pa lẹ́sẹ̀ lásán kó máa fọwọ́ pa kó rí nǹkan fọwọ́ pa lórí kó rí obìnrin fọwọ́ pa dégbọ̀n pé ah look good ó ní stress tó mú kúrò lára tí wọn ò bá yan àlè tẹ́ẹ̀rín yẹn wàhálà tí àwọn ìyàwó wọn fún wọn á ti pa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sínú ilé so tọkùnrin bá tóbìnrin bá ti tìẹ síta má change o kí ẹlẹ́dàá àwọn tó fi lọ́ra dúró tẹni tó mú tó bá change change accordingly mo máa fi ayọ̀ tó o ní síta because àwọn obìnrin yìí ń bínú wọn ní tẹ bá ti padà lọ sínú ilé àwọn máa ń fèpè sí yẹn ni because ẹ máa kọ abandon wọn má ṣe bẹ́ẹ̀ obìnrin tó bá wicked tó ti tìẹ síta Why tó ṣe jẹ́ pé ńgbà tó ti tiẹ̀ síta tán ló ṣe ìwà change kí ló dé tí ò change ńgbà tó ń sọ fún ẹ má dá wọn lóhùn ẹni tó bá dẹ̀ sọ pé mo ṣe sọ bẹ́ẹ̀ bí àwọn ọkùnrin yóò bá ní alternative ọ̀pọ̀lọpọ̀ wọn á ti di wèrè ọ̀pọ̀lọpọ̀ wọn á ti di gbòlugi ọ̀pọ̀lọpọ̀ wọn á ti dáràn àwọn ọ̀ràn làwọn ìyàwó yín fẹ́ kẹ́ máa dá ìmíì ni wọ́n ti fẹ́ lọ ó kàn wá nǹkan tó máa mú dání láti tẹsẹ̀ síta ni ìmíì ni wọ́n ti fẹ́ dókó ń ta ó ń wá nǹkan tó máa mú dání lára nǹkan tó mú dání ni pé mọ̀ pé society ò favour yín tẹ bá sọ pé ẹnu àwọn wọ́n wá provoke yín kẹ́ lè ṣiṣẹ́ má jẹ́ kóbìnrin kankan mú ẹ ṣiṣẹ́ wá ọ̀rọ̀ kan kó fi ṣàdá múnú ara ẹ̀ dùn mú inú ara ẹ̀ dùn obìnrin ló ń jèrè ọmọ jù má stress ara ẹ̀ kò sí nǹkan tó o lè ṣe obìnrin ló ń jèrè ọmọ jù tọ́jú ọmọ ẹ̀ níwọ̀n ìgbà tágbára ẹ̀ ká tóbìnrin kan bá ti fẹ́ fún ẹ ní wàhálà fa ẹpọ̀n ẹ kó fa okó ẹ dóòbò gidi tó máa mú inú ẹ dùn dóòbò tó máa jẹ́ kí adrenaline ẹ ṣiṣẹ́ dáadáa dóòbò tó máa jẹ́ kí cortisol kó wà secreted débi wípé stress á kúrò lára ẹ stress ò dá lára àwọn obìnrin tó ń fún yín ní stress àwọn náà máa padà wá jẹ blind lady inú ilé yín ọkùnrin ní ìdòbò tó máa mú stress kúrò lára ẹ torí pé ọkùnrin tó bá ń fèsì stress nínú ilé tí ò níbi tó ti ń distress tó ti ń release stress ẹ̀ ikun ń kọlẹ̀kùn fún hypertension ń kọlẹ̀kùn fún diabetic ń kọlẹ̀kùn fún gbogbo àwọn medical àwọn health issue ló ń kọlẹ̀kùn fún má jẹ́ kóbìnrin kan bá tayé ẹ̀ jẹ́ tó o bá kú o máa bẹ̀rù ẹ̀ níbodè o máa dàgbé ni tó bá kù yàn dẹ̀ ni pé kóbìnrin má kárí hàn pẹ̀lú láìvẹ́ a máa sọ pé ọkùnrin obìnrin obìnrin obìnrin kó wà abusive marriage ó wà in abusive marriage bẹ́ẹ̀ náà lọkùnrin abuse tàwọn ọkùnrin tiẹ̀ pọ̀ so ìwọ ọkùnrin dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ má jẹ́ kóbìnrin kan bàtà yí ẹ̀jẹ̀ tó bá dẹ̀ ti mú ẹ dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ tó bá change ó change fẹ́lẹ́ dá ẹ̀ tí ò bá change kò change fẹ́lẹ́ dá ẹ̀ má ti torí pé ó change kò fi ẹni tó fún ẹ láyọ̀ lẹ̀ torí ó máa padà wá ayọ̀ yẹn kò dẹ̀ ní síbẹ̀ mọ́ sabarikolo dot com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ a máa ríra lẹ́tà ire o ó dàbọ̀.